agbára tó ń bẹ ẹ̀kọ́ tó ń bẹ tó jẹ́ pé bí ènìyàn bá ṣépè tàbí tá a bá fọwọ́ kan igi legbe sáyẹ́nsì kan lábàdé ó ní ọ̀rọ̀ tí wọ́n bá hmm. igi sọ bó ti wulẹ̀ kí igi wọn kéré tó hmm. igi ó sì lanu èyí ó sì kó sínú téèyàn bá wá ṣe bó ti wulẹ̀ kéèyàn dàgbà tó láyé ojú ò dùn yàn hmm. ojú ò dùn yàn o àwọn àgbàlagbà mẹ́rin bẹ́tẹ́ pé wọ́n ní ti dàgbà ọjọ́ orí débì kan tí wọ́n sọ pé baba tàbí ìyá kò rí na ṣùgbọ́n bẹ́yàn bá ṣerú ifá yẹn ojú ò ní dùn yàn tí yóò fi kúrò láyé tẹ́. ọ̀rọ̀ kan ló mọ̀ sí bí ọ̀nà wa gbogbo ìdọ̀dọ̀ yìí lọ́lẹ̀ yìí ah, ah, wọ́n sọ wọ́n sọ pé bó ah, bá yín sọ̀rọ̀ kan lórí ifá ẹ wá ní pé ifá náà ní sáyẹ́ǹsì pé kò sí gbogbo táwọn àpè sáyẹ́ǹsì nípa ẹranko nípa ejò nípa igi ipe fa sọ̀rọ̀ nǹkan máa gbé sáyẹ́ǹsì wà nufa táyà pé wà nufa àti pé fa gangan fúnra ẹ̀dá pé lọ́tọ̀ nípa ìgbàgbọ́ tá a sọ wípé ah, sáyẹ́nsì wà nípa gbogbo sẹ́ni ẹranko tí kò sọ̀rọ̀ nípa kì í ṣe sáyẹ́nsì tó ní mọ̀ sọ̀rọ̀ ẹranko fún wa nípa àwọn àbáwá náà sọ̀rọ̀ nípa ẹranko fún wa ọmọ sọ pé ah, kí n wá bẹ yín kí n wá fọ̀rọ̀ wáyé lẹ́nu lórí ẹ̀ pé ah, sáyẹ́nsì ló bá gbogbo ayé fẹ́ gbọ́. ilé ọlọ́rọ̀ la sọ torí pé bíi láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé kí ni wọ́n pè ní sáyẹ́nsì gangan tí ń jẹ́ sáyẹ́nsì hmm. tẹ́ ń sọ̀rọ̀ parẹ́ hmm. kí ni ń jẹ́ sáyẹ́nsì hmm. ìmọ̀ nípa kí ni. nípa ènìyàn ẹranko Eh, ká pè ní ìmọ̀ nípa nǹkan àbí ìmọ̀ nípa nǹkan. bẹ́ẹ̀ni ohun kan bẹ́ẹ̀ni. ẹ wo ẹ mọ̀ jẹ́ atanra wa. ìmọ̀ jinlẹ̀. ó jinlẹ̀ ó jinlẹ̀ a ní ìmọ̀ nípa nǹkan ohun téèyàn bá ti nímọ̀ nípa rẹ̀ dandan ni kí téèyàn bá fẹ́ wá kánjú àmọ́ ó yẹ kí mọ̀ yẹn ó yẹ kó jinlẹ̀. ẹ ẹ kí o jinlẹ̀ bẹ́ẹ̀ ni. Eh, so ká sọ pé mọ̀ jinlẹ̀ ọ̀rọ̀ ń bì. ó tún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wọ́n mọ gbogbo wa. ìtọ́ àtàfilè mọ̀ nípa nǹkan ó gbọ́dọ̀ mọ̀ jinlẹ̀ tó o bá mọ̀ sọ pé o mọ̀. téèyàn bá mọ̀ sọ pé o mọ̀. àbọ̀ àbọ̀ ọmọ sì ni ó mọ̀ jọmọ́ àbẹ̀kọ́ ọmọ jọmọ́ yà ni. If I'm a science if I'm a geography if I'm a mathematics if I'm a biology if I'm a chemistry if I'm a philosophy if I'm a, ni ń bẹ láyé tí science nípa sáyẹ̀nsì tá à ń sọ yìí Ọ̀rúnmìlà baba tá a fún ní òye àti gbogbo ìrìn àjò ìdé nípa sáyẹ̀nsì tá à ń sọ yìí òun ló jẹ́ kó yé wa pé ekòló ò ní ojú hmm. àwọ̀ wọn kò lójú a sì máa dúró sórí ọ̀rọ̀ tí fábà sọ̀dọ̀ la pé bó ṣe rí nìyẹn. ìfá sọ̀rọ̀ ń pẹ́ kò ló. ekòló ò lójú awo wọn lóde ẹ̀gbá hmm. ọkùnrin gidigba awo abẹ́tò tó ní ní awo èmìnì lálẹ̀ àwọn ní ẹsẹ̀ fáfún ọ̀rọ̀ mi lò pìtàn níjọ́ tí ọmọ aráyé tí wọ́n ń kàrùn kàkùkà sí kin lọ́rùn gbogbo ń tàn sẹ babaláwo ní í ṣe yìí babaláwo ní ṣe yìí nígbà tọrùn mi là ń bẹ láyé bí wọ́n ṣe máa ń sọ ọmọ nu bí wọ́n ṣe máa ń sọ ọ sí lọ́rùn nìyẹn wọ́n ló ṣe jẹ́ pé Ọ̀rúnmìlà nìkan ni máa ń mojú afọ́jú nínú ẹgbẹ́ ó ṣe jẹ́ pé òun nìkan ni máa ń mọ ẹsẹ̀ òṣìkà lójú ọ̀nà ó ṣe jẹ́ pé ifá yìí nìkan náà ni máa ń moyún ògbìn nínú karahun hmm. ó ṣe jẹ́ pé òun nìkan ni máa ń mẹyẹ tí ó yé hmm. tó bá dọjọ́ ọ̀la hmm. ló jẹ́ pé wa bá a bá fẹ́ tọrọ ojú ó lójú ẹni tá a lá fẹ́ fi tá a lè fi tọrọ nínú ohun tó lójú lóyin wà oyin tá a mọ́ láwọn bẹ́ẹ̀ ojú olúkoyin èèfọ́ ti fi wọnú gí lọ ó ní tí iye rẹ̀ tí kì í ra ó ní tí oko rẹ̀ tí kì í kú ìran oko ẹṣin ni èkú mẹ́sìn lábẹ́ hmm. Hmm. ó ní tí àwọ̀ rẹ̀ tí kì í bà á jẹ́ àwọ̀ ènìyàn lè bàjẹ́ hmm. nípa iye ni nípa igi ni nípa omi ni nípa ilẹ̀ ni nípa afẹ́fẹ́ ni afẹ́fẹ́ ta tún sọ yìí ọ̀tọ̀ ni jì ọ̀tọ̀ lẹ̀ fúfù ọ̀tọ̀ lajà. bàbá mi ẹ wò ẹ ní dáàmú ẹ mọ̀ tí gbé wa jìnnà ẹ jẹ́ àkọ́bẹ̀rẹ̀ nípa tèkòló èkòló ta yẹ pé kó o rò pé ekò ló lójú ẹkọ ẹkọ bẹ̀rẹ̀ ju pàdé kòló. ẹ ká mọ̀ tẹ̀ra wa <laughs> ṣé bí gbogbo aná la mi kòló pé tẹ́kòló tó bá ń lọ báyìí hmm. tó bá fẹnu kan nǹkan èyí tẹ́kòló fi padà tó máa tún yí ẹ̀yìn yẹn ní tuntun bẹ̀rẹ̀ ní lọ́nu. tá a tún fẹ́ ẹ̀yìn yẹn náà tá a tún lọ fi kankan kọ́. méjèèjì lójú ekòló hmm. ṣùgbọ́n báwa sọ pé ibi lórí ibi nírù ibi nírù ekòló ni ifá ló jẹ́ kó ìwà kìí ṣe skul láti kọ́ bó ṣe jẹ́ nìyẹn gbogbo nǹkan wọ̀nyí ní fàṣẹ lẹ́ka lẹ́ka lẹ́ka igi rè ẹ bá rí tẹ́sán lọ ní ìsìnkú àwọn olùbíyà sáyẹ́nsì ìbúlé nǹkan o. tàbí kó rò pé kanu kúránì. kúránì igi rè hmm. nípa sáyẹ́nsì sífá tó jẹ́ kó yé wa lórí tí ń jẹ́gi Ọ̀rúnmìlà tún jẹ́ kó yé wa pé agbára tó ń bẹ ẹ̀kọ́ tó ń bẹ tó jẹ́ pé bí ènìyàn bá ṣépè tàbí tá a bá fọwọ́ kan gigi lè gbẹ sáyẹ́nsì kan lábàdé bẹ̀. Hmm bẹ́ẹ̀ ni elinu nínú sáyẹ̀nsì tí Ọ̀rúnmìlà tó jẹ́ kó wá nípa ẹ̀kọ́ nípa igi agbára tó ń bẹ lọ́dọ̀ ń bàbá wa tó jẹ́ pé ó ní ọ̀rọ̀ tí wọ́n bá igi sọ bó ti wulẹ̀ kí igi wọn kéré tó igi ó sì lanu èèyàn ó sì kó sínú igi o èèyàn lè fara sí mbẹ o èèyàn lè sápamọ́ sínú igi o Ọ̀rúnmìlà ló jẹ́ kó yé wa ẹ tó tẹ̀síwájú kílẹ̀ lẹ́fẹ̀ẹ́. àwọn bàbá wa tó gbóhùn igi. wọ́n tún ah, eh, wọ́n tún bá igi sọ̀rọ̀. wọ́n tún bá igi sọ̀rọ̀ igi ó sọ̀rọ̀ ẹ sọ pé kinní kan wọ́n pè kinní kan wọ́n gbére kan sílẹ̀ kò sí òrìṣà tó léèrè o. ẹni ẹ sọ lẹ́ẹ̀kan ẹni oyin lórí ìnàjú lọ́nà wo nítorí ifo ni sọ̀rọ̀ mọ́yàn náà. ifá ní olúkọlú ní sáwọn ní òde ẹgbàá ọ̀fẹ́sẹ̀ méjèèjì tẹ́yẹ̀yẹ̀ àwọn ní òde ìjẹ̀ṣà tẹ́lẹ̀ tọ́lá ní sáwọn nífẹ̀ẹ́ àbúrẹ́ wọ́n ń dá wọ́n ń rú. Ọ̀rúnmìlà ní kí ló dé tí wọ́n fi ń dá tí wọ́n fi rú wọ́n ní nítorí kójú àwọn ọmọ bá fọ́ ni ẹ̀wọ̀n téèyàn ń dáfá sí wọ́n ń dáfá nítorí kójú àwọn kọ́mọ̀ bá ṣe fọ́ Ọ̀rúnmìlà ní èèwọ̀ òrìṣà ó ní ojú olúkoyin kì í fọ́ tí fi wọnú igi lọ ìrosùn hmm. méjì ní fáwọn téèyàn bá wá ṣe bó tilẹ̀ kéèyàn dàgbà tó láyé ojú ò dùn yàn hmm. ojú ò dùn yàn àwọn àgbàlagbà mẹ́rin pé wọ́n ní tí dàgbà ọjọ́ orí débì kan tí wọ́n sọ pé bàbá tàbí ìyá kò rína mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá ṣerú ifá yẹn ojú ò ní dùn yàn tí yóò fi kúrò láyé hmm. Hmm. téèyàn bá tó tẹ̀síwájú lórí ẹ̀ eyín èèyàn bó tulẹ̀ kéèyàn dàgbà tó eyín èèyàn ò ní ká hmm. eyín èèyàn ò ní yọ àgbàlagbà míì sì ń bẹ kò ní tí dàgbà débì kan irú ẹni bẹ́ẹ̀ èyí ti tán lẹ́nu wọ́n máa sọ pé eyín bàbá ti eyín bàbá ti wọ́mì àṣẹwọ́ bá ah, lẹ́nu kò ṣe ń tọ́ yẹ kó ṣe ni ó ní ti etí kì í fi di bẹ́ẹ̀ ni etí olóńgbò ni kì í di o nínú hmm. gbogbo tí ń jẹran láyé olóńgbò ló létí jù ifá ló jẹ́ kó yé wa etí olóńgbò kì í di iyì ata ni kì í kú máta nínú okó ẹṣin ni kì í kú mẹ́ṣin lábẹ́ hmm. àwọ̀ odídẹrẹ́ kì í bàjẹ́ ìfàmọ̀sáré kì í bàjẹ́ kò kí bàjẹ́ o ìfàmọ̀ sáyẹ́nsì ìfàmọ̀ geography ọ̀nà ẹ̀wò la fẹ́ gbẹ́kọ̀ọ́ gbà tọ́nà mílẹ̀ ò tí ì sọ nípa rẹ̀ ẹnìkan bíbélì èdè kọ̀ọ̀kan a dẹ̀ máa sọ lórí ẹ̀ when it is time ó ní lesbian àti gay táyé ń ṣe lénìí ìbọ ọkùnrin bọ́kùnrin sùn obìnrin bóbìnrin sùn pèsè fásọ nípa rẹ̀ hmm. ẹ̀kọ́ tá a ti kọ́. ìdúró ìbòyá nu ìwé sódómù àti dèbórà yìí náà ti kọ́. rárá o ọ̀rọ̀ sódómù àti dèbórà. gomora. àti kúyọ̀ gomora ni ǹjẹ́ àdìẹ mọ̀ àìmídìí mọ̀ ẹni àìmọ̀ ìlú tú bí ẹni tó mú kọ̀pẹ́ ìdání wọ́n làwọn àwọn wà sọ́pà àpè tán sẹ́tà kan wọn pọ̀ nù kúránì ni. ọdún mélòó òkú tán kí wọ́n pọ̀ nù bíbélì sí ẹ̀sẹ̀tà náà ni. èrò àròbá làwọn bá. sàbẹ̀rì gan. àròbá làwọn fi wá tún pe àròbá pé ní bàbá ìtàn èèyàn sì ń tan èèyàn ni hmm. ẹni tí ó bá mọ̀tàn ni ó lo wọn ò mọ̀tàn ìtàn kò ní yí padà onítàn ẹni tó bá fẹ́ pìtàn ni ó parọ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o torípò tòrò yí padà. torípò tòrò yí padà ẹni tó bá fẹ́ nílò ti ń jẹ́ ìtàn òtítọ́ babaláwo ní ọ̀sán hmm. ilẹ̀ tiwa tá a wà láfíríkà níbí ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ o ìlọ ọlọ́run mo bá dá èyí tilẹ̀ tòkè òkun ọlọ́run kọ́ dá iṣẹ́ rí ó ti orí wọn ti ta wọn lè sọ pọ́nrọ̀ dẹ̀dẹ̀ rẹ̀ rí pé òun sọ wà lọ́dà oh my god. wọ́n lè ní kí lélẹ́yìn sọ yìí. wọ́n lè ní kí lélẹ́yìn sọ yìí. kòkòtò sọ̀rọ̀ táwọn sọ tí ò ní lára yìí. ìfà ògbọ́ nítorí pé kí ló dé ẹ ti ń bú wa ni ò pé ẹnìdẹ̀rìn wọn lọ́rọ̀ nǹkan dálẹ̀ ẹni kí ló dé tá a fi ń pè lókè òkun sọ́lọ̀ náà ló sọ hmm. pé òkè òkun ni ìjẹ́ bẹ́ẹ̀ tá a bá ní ọ̀rọ̀ ọ̀tàn kan lèyìn ọ̀lọ́tọ̀ ọ̀rọ̀ òun rárá o olókun ló bì sẹ́yìn fún ọmọ tiẹ̀ láti jẹ́ kọ́ ọmọ gbé bẹ́ẹ̀ hmm. ìṣẹ̀dá òyìnbó bóyìnbó ṣe wà ìṣẹ̀dá èèyàn méjì ni wọ́n ìṣẹ̀dá àkọ́kọ́ ni ènìyàn tí ń bẹ lókè èèpẹ̀ ìṣẹ̀dá ẹlẹ́ẹ̀kejì ni ènìyàn tí ń bẹ ní abẹ́ omi torí pé abẹ́ omi ilé ayé ọ̀tọ̀ ni o hmm. kò papọ̀ mọ́ ilé ayé tá a wà yìí oh no agbára èso ò débẹ̀ hmm. sà ẹ gbọ́ mi nílé hmm. agbára èso ọ̀dàrà kò dé abẹ́ omi agbára ikú kò dé abẹ́ omi ìgbà tí Ọ̀rúnmìlà ń bẹ nílé ayé tó bá sa o lọ sápá òkun làmì ìtọ̀sà tó bá lọ sábẹ́ omi tó lọ sọ́dọ̀ olókùn sẹ̀rí ajé létí omi lè sùn ọ̀dà tí mo ti dúró de hmm. Ọ̀rúnmìlà pé hmm. gbogbo ń tán gbalẹ̀ olókun wá fún mi tèmi kó tó kó wọ̀lú ẹ fún mi tèmi kó tó kó wọ̀lú ibẹ̀ lọ́rúnmìlà ó ti fún un ní tiẹ̀ kì í ṣe pé sùn ọ̀dà yóò bá Ọ̀rúnmìlà wọ abẹ́ omi ńlọ. Hmm. tọ́lágbá rẹ̀ ò ah, rárá o. Ọ̀rúnmìlà ní kẹlá fúnlágbára tó dé ah bàbá mi akéré fún mi sọ pé oh. bàbá mi ò kéré. òun nìkan la fún ní agbára láti débẹ̀ ọlọ́mọdé òkun lọ́mọdé ayé bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà lọ́mọ lọ́mọ díẹ̀ ní kọ̀ọ̀kan wa ló ṣe jẹ́ pé for instance ní India tá a bá fún wọn lórúkọ Yorùbá wa yìí pé kí wọ́n bá ní ṣèwádìí lórí ẹ̀ wọ́n lè rí ti ń ṣe wá bẹ́ẹ̀ ni kára India ò mórúkọ wa Ifá ó sọ. Hmm, bẹ́ẹ̀ ni o ṣé bá láwọn òyìnbó táwọn tó máa ń tẹfá bí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀. kí ara báwa bá fún wa bí ìbàjẹ́ fún wọn orúkọ tiwa bí ìbàjẹ́ fún wọn ṣé wọ́n mọ̀ wá ni. bí India bí wọ́n ṣe gbóná tóun hmm. India ò lè mọ ti ń ṣe wá hmm. ṣùgbọ́n wọ́n mọ ti ń sara tiwọn. bẹ́ẹ̀ ni o bàbá àwọn bá débi àwọn ọmọ tí ń ṣe wọn. tí wọ́n bá morúkọ wọn wá ifá máa sọ tí ń ṣe wọn. kò bá jẹ́ tí ń tọ́ tí ń tọ́ tí ń tí ń tí ń tọ́ bẹ́ẹ̀ ni. kò bó owó kò bá dùn bí ìgbà yẹn labọ́ mọ́lẹ̀. nítorí pé bí ìgbà fáwọn tán gan nítorí pé ìran wọn láti ṣẹ̀ láwọn white yẹn abala ènìyàn tí ń bẹ lókè èèpẹ̀ àti abala ènìyàn tí ń bẹ lábẹ́ omi tí wọ́n ní ìdàpọ̀ tó di èèyàn kan tá bi omi sẹ́yìn pé ẹ máa gbé bí. ilé hmm. tí ń jẹ́ tó bí òkè òkun o ẹni tó bí òkè òkun hmm. kí ló dé kí làwọn ènìyàn fẹ́ gbà nù kọjá pé dandan wọ́n wá pákéjì rọ́ wọ́n wá pákéjì rọ́ eh, fáyé. èmi ò bí ẹni pé nígbà wọn ti rí ti pé wọ́n ti wọ́n ti rí pé a ní gbogbo nǹkan bì tí wọ́n sì lẹ́tàwó lọ́dọ̀ wọn bẹ̀ nígbà náà náà fi wò pé táwọn ilé ìbáyìí lè gbọ́n wa lọ táwọn báyìí ní gbogbo nǹkan àwọn ọmọ ṣẹlú ni o ṣebójú ọ̀run tẹ wọn ò sì fẹ́ ká jọ̀gà lórí àwọn ṣebójú ọ̀run tẹ yẹn fò láì fapá kanra láì fapá kanra kò sí ní tọ́lọ̀ wọn bá ṣe fọmọ lèmọ́mù tí ò sì fábẹ́gúndé hmm. tó bá pẹ́ bi tí kò ti jẹ́ pé irọ́ làbá ń sùúta ni ní tí ń bẹ nílé ayé yìí tá a bá jọ gbé pa fẹjọ mọ gbé láì ní nira wa la kò ní sí kò ní sí orílẹ̀-èdè tí ò ní gbádùn. ìjọ tẹ̀lé ìjọ tẹ̀lé ìjọ tẹ̀lé ẹranko kankan tí fò sọ̀rọ̀ ń pa ẹ̀. ẹranko tí fò sọ̀rọ̀ ń pa rẹ̀. kò sí. <laughs> Ah, mò ń rò ní ẹranko tí fò sọ̀rọ̀ ń pa rẹ̀ nítorí pé gbogbo tí ń jẹ́ ẹranko yìí tí ń wáyì tá à ń sọ̀rọ̀ wọn yìí gbogbo pátá ló ló ẹlòmíràn sọ pé àmọ́ hmm, ẹran tí ò sí láfíríkà ẹranko tí ò sí láfíríkà yẹn hmm. bí òun ṣe ronú pé kò sí láfíríkà ẹ gbọ́ ìdàpọ̀ rẹ̀ ń bẹ láfíríkà hmm. yóò ṣẹ̀ láti áfíríkà ni ṣùgbọ́n nígbà tó bá dọ̀ọ́ ní ọ̀yà tiẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá mú ajá ìbílẹ̀ àtàjẹ́ ìtọ́pẹ́ ń lo òyìnbó tí wọ́n bá jọ ní ìdàpọ̀ ọmọ tí wọ́n jọ bí wọ́n jọ pinrin o. bẹ́ẹ̀ni tí wọ́n mú lájì. tí ó mú yóò mú lájì tí bá wá ń kọ̀ntínú bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ nígbà bá láàtò fún olóko mi hmm. àṣegun wọn náà là á sin já. ǹjẹ́ wọ́n lè rìn láti ẹ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn jí oko torí àkàrípà ń jáwé ni ẹ rí i pé àtàwọn ọmọ àfa àtọjọ ọmọ Yorùbá yìí táwọn náà ń sẹ́ni pátápátá táwọn náà bá jẹ́wọ́ yóò tún jẹ́ fún wọn kì í ṣe báwo nìkan jẹ́ òun jẹ fún ìtí mọ́ ń dùn mí nu o akéèlé máa jẹ́ fún babaláwo nìkan kó mọ̀ jẹ́ fún àwọn. ẹ jẹ́ sọ kí ni kan fún yín nípa àjọṣepọ̀ tọ́rọ̀ mi la ṣe pẹ̀lú tí ń jẹ́ igi oko igi ẹyọ kan ṣoṣo lórí àánú gbà lọ́dọ̀ ọlọ́run látara Ọ̀rúnmìlà hmm. igi ẹyọ kan tó sì rí àánú gbà yìí ó là ń pè ní igi ọ̀pẹ òun lọ jẹ́ igi tó jẹ́ pé ní gbogbo ara rẹ̀ pátá kò sí tí ò wúlò ewé rẹ̀ ó ní tí fi ṣe hmm. ara ẹ̀ láti máa mú ọwọ̀ àbí ìgbálẹ̀ lára ọ̀pẹ la máa tún lagi ẹ̀ láti tún fi kanlé lára igi ẹ̀ láti yọ ọ̀pẹ tá a fi ṣe ẹ̀yìn hmm. láti ń yọ àdí láti ń yọ ihá láti ń yọ òróró hmm. ẹ̀kẹ́ onítẹ̀bíṣe hmm. nítorí pé ó ní ifá ni bàbá ní àkì ọ̀rọ̀ ń pọ̀ kọ́mọ́ bá a ṣe gùn pọ̀ ni nígbà tí gbogbo gilé ayé pátá gbogbo tí ń jẹ́ gilé ayé àwọn akóra àwọn ìjọ wọn lórí dẹ́sọ̀rọ̀ mi làlódò Olódùmarè ah. Olódùmarè ní kí lọ́rùn mi là ṣe fún láyé wọ́n ní ẹ ẹ̀ṣẹ̀ táwọn bá ṣẹ̀ igi ń ṣẹ̀ o ọmọ èèyàn lè mọ̀mọ̀ hmm. igi ń ṣẹ̀ ènìyàn ń ṣẹ̀ ẹyẹ ń ṣẹ̀ ẹranko ń ṣẹ̀ ifá ogbó àbí wọn hmm. ìtọ́ yẹ kó o sì dìbò mi tó o sì jí ọlọ́run ó bí ọ yóò bigi hmm. igi tó bá gbàbọ̀dè ìtòmù tó fi gbàbọ̀dè tó fi jẹ́ pò ń ẹ̀mí burúkú dúró tì tí wọ́n fi ń ba tìlú jẹ́ tí wọ́n fi ń ba ti àdúgbò jẹ́ àìjọ jẹ́wọ́ o. Hmm. pé igi tó bá gbàbọ̀dẹ̀ ẹni ọlọ́run ló fi mọ̀lẹ́ obìnrin pé ìwé ìjẹ́wọ́ sì gbàbọ̀dẹ̀. kódà wọn a máa gbẹ̀san láyé ká tó bí wọn hmm. ló ṣe jẹ́ pé igi míì nígbà tí a bá rí ara lè pa tí Ṣàngó pa bí Ṣàngó bá pa ọgbà bá wí nù igi lọ́sẹ̀ làwa lọ́ọ̀rì ìbáwí kí ló ń Ṣàngó lọ́ọ̀rì ìbáwí torí pé igi ti sẹ̀ àwa ò pé tí ẹsẹ̀ bá ní kọ́ máa tẹ̀síwájú báyìí tí ó bàjẹ́ ọ̀pọ̀ òun tètè gba ìdájọ́ nu ló ṣe jẹ́ pé ẹlòmíín bẹ nílé ayé tó pé tọ́lọ́run bá tètè pa kọ́mọ̀ bá ṣe bìtú ọlọ́njẹ ni hmm. gbogbo gí wá kóra wọn jọ wọn wá lọ dẹ́sùn Ọ̀rúnmìlà lọ́dọ̀ Olódùmarè Olódùmarè wá bi gbogbo àwọn igi léèrè pé kí ló dé tẹ́ ẹ fi sọ pé Ọ̀rúnmìlà o ẹ wá dẹ́sùn rẹ̀ wọ́n ní àwọn sọ fún Ọ̀rúnmìlà láyé Ọ̀rúnmìlà wá sọ pé òun ò ní ru ẹ̀ṣẹ̀ yín o pé oníkálukú ní ó ru ẹ̀ṣẹ̀ títí ẹ̀ hmm. Olódùmarè wá sọ fún wọn Ọlọ́runmìlà ò lè ru ẹ̀ṣẹ̀ yín ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ bá dá láyé pátá tẹ́ bá dá láyé pátá ó ló ní kálukú ìkọ̀ọ̀kan yín ni màá bì hmm. kìí sí Ọ̀rúnmìlà gbogbo gí wá ń bínú gbogbo gí tí wọ́n ń bínú yìí wọ́n wá ń bínú pé ṣebí tí Ọ̀rúnmìlà bá wá sódì ọ̀run tó lọ sóde ọ̀run ìgbà míì bẹ tó jẹ́ pé orí igi ni bàbá ó bàlé tí ó wà tọ́gi tí ó tọ́ sọ̀kalẹ̀ hmm. igi bàbá lè tó bá báyìí nìsín àwọn ìtàn kan bẹ tá a gbọ́njú bá láyé àrònú pàrìn mọ́ ni wọ́n mọ̀ sọ pé nígbà kan ṣe bí ọ̀run ó súnmọ́lẹ̀ báyìí téèyàn máa fọwọ́ nù téèyàn máa fọwọ́ nù ṣùgbọ́n ńgbà pọ̀ ọ̀run kan lọ sókè ní. ó bá fò a bá ìtàn yẹn láyé ṣùgbọ́n ayé ò lérò pé ọjọ́ òótọ́ mọ́ nípa ìtẹ̀síwájú ìtàn ẹ gbọ́ mi bí hmm. ní wọ́n á sọ fún Ọ̀rúnmìlà bàbá wá sílé ayé gbogbo gí wá sílé ayé àwọn gí wá ní tọ́rùnmìlà bá ti ń bọ̀ látòdì ọ̀run tó bá ti fẹ́ bà àwọn lórí báyìí tó fẹ́ sọ̀ka ilé àwọn lórí àwọn ọmọ yẹri ni Ọ̀rúnmìlà wá ń bọ̀. Hmm bọ́ọ̀nù mi láti bà lérí gbogbo igi náà yẹrí n ò jẹ́ kọ́run mi lọ láǹfààní àti lè sọ̀ mọ́ igi ọ̀pẹ bí orí rẹ̀ bó ṣe rí mu ni bàbá wa bà lórí bàbá sì tọ́ wá sílẹ̀ igi wo láyé ń gùn jù láyé sà igi wo ni ayé máa ń gùn jù pé agun igi yìí o igi wo láyé máa ń gùn jù láyé igi ọ̀pẹ ni. Mm ní ọdún kan ó kéré tán ayé ogun ọ̀pẹ kan ní ẹ̀mẹ́ta àbí sẹ́fẹ̀ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni tó bá tẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ hmm. torí wọ́n máa máa kọ ọ̀pẹ yẹn bí ẹ yes igi táyé ń gùn jù láyé igi kaṣú lápọ̀ bí tí wọ́n bá fẹ́ gun igi kaṣú yọ bọ̀ lẹ̀ fúnra ẹ̀ ni ọlọ́kànjú àní ogun igi kaṣú lórí ìka ọlọ́kànjú àní o ọlọ́rẹ́ ni torí pé igi kaṣú yóò mọ̀ yóò sọ lọ́pọ̀ yàtúrú ọlọ́kànjú àní ogun igi ọsàn lórí ìka igi lè yé e já Hmm. ṣùgbọ́n gitaye máa ń gùn pé a igi tí wọ́n tún ní ọ̀nà láti tó gùn pé ó lọ rèé ṣe ìgbà láti fi gun igi igi ọ̀pẹ ni ìgbà tó wá mú tí Ọ̀rúnmìlà wá torí ẹ̀ sọ bàbá wa súre fún un pé ní ara rẹ kò ní sí nǹkan táyọ̀ tàdánù pé kò ní wúlò ìgbà tí Ọ̀rúnmìlà sì fẹ́ padà lọ sódì ọ̀run ọ̀nà tarara èyí ò rò kún o ọ̀nà tarara ìlóròkun ọ̀nà gbòòrò ìlólùfẹ́ tọ̀ ọ̀nà tààrà èyí tó ròkun orí ọ̀pẹ àgùnkáyì náà ni bàbá tó gùn tó fi lọ sóde ọ̀run lásìmọ́ tó fi kọrin pé ọ̀pẹ àgùnká òun lọ́nà iye tí bàbá àgbà lọ sọ́run abẹ́yìn bàbá aláwo ẹ jẹ́ ká wọlé dé fà o kílé ayé lè gun kọ́lá rinrin kílé ayé lè gun kọ́lá rinrin ìní tó sẹ́kù tí babaláwo ń bẹ láyé fún kólódùmarè kọ́nà wà lọ́kọ́jẹ́ kádùn àkọ́jẹ́ kọ́gbà ṣé béèrè tó ń tẹ̀ síwájú. Ah, ìbéèrè tó tún kú o ǹjẹ́ òrùlà ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹyẹ tó kù lókè. ẹlẹyẹ. ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ ẹyẹ ǹsọ ẹlẹyẹ o ẹyẹ ẹyẹ ẹyẹ sẹ́yìn pé a mọ̀ pé igi àjọgbé àjọgbórí ilẹ̀ ni mm. ẹranko àjọrin lórí ilẹ̀ ni sẹ́yìn pé ẹyẹ òkè làwọn ti ń fò. ok pé ń bàtà sọ̀rọ̀ igi tán ẹyẹ ni pé ká tó bọ́ sórí ìtẹyẹ. ká tó bọ́ sórí ìtẹyẹ náà ìjọ ní àbọ̀jọsẹpọ̀ pẹ̀lẹ́ àwọn ẹyẹ tó ń fò. Ọ̀rúnmìlà lájọṣepọ̀ pẹ̀lẹ́ yẹ hmm. a lè sọ̀rọ̀ ẹyẹ ká má sọ̀rọ̀ ẹlẹ́yẹ hmm. àbẹ́yẹ kọ́ là ń sọ̀rọ̀ wọn ni wọ́n lóǹkà nítorí pé lákọ̀ọ́kọ́ nígbà ìdíbìdì nígbà ìpilẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n kọ́kọ́ wá sílé ayé fún ìgbà àkọ́kọ́ ẹlẹ́yẹ ni wọ́n àwọn ni wọ́n kọ́kọ́ wá sílé ayé báwo l'Ọ̀rúnmìlà ò ṣe ní bá wọn ṣe igúnnugún awo òde ọ̀run àkàlàmọ̀gbò àdàbà wọ́n ń bẹ lórúfẹ́ lórúfẹ́ lórúfẹ́ bẹ́ẹ̀ nípa pé Ọ̀rúnmìlà bá ẹlẹ́yẹ ṣe ń ló jẹ́ ká mọ tútù ẹlẹ́yẹ nípa pé Ọ̀rúnmìlà bá ẹlẹ́yẹ ṣe ń ló jẹ́ ká mọ gbédè ẹlẹ́yẹ nípa pé Ọ̀rúnmìlà bá ẹlẹ́yẹ ṣe ń ló jẹ́ ká mọ̀ nípa tí ń jẹ́ ẹlẹ́yẹ ẹ̀yin ìyá mi ìbà ẹlẹ́fìrí ìmọ̀gún ajálajá ọlọ́fin agbolagbo lórí ọ̀wẹ́wẹ́ níyẹ́ àjọmọ́lọ́mọdé egun ọ̀já àgbàrá ní kẹfì gbà mí kẹfì gbàtà lọ́lọ́run ní kẹfì gbà gbogbo èèyàn tó bá nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń wò ètò ńlé hmm. gírí gírí ní kẹ́ ẹ gbàjá wa hmm. ewé àjẹ́ ọ̀bàlẹ́ ńlájọ́ fi ṣèpín ìmùlẹ̀ lótùfẹ̀ hmm. ẹ mọ̀jẹ̀ àjábọ́ ìtí <laughs> ń jẹ́ àjẹ́ kì í ṣe èèyàn ẹ gbọ́ ẹ ti sùn ìtí <laughs> ń jẹ́ àjẹ́ kì í ṣe èèyàn ẹ̀mí ni ẹ̀mí ni ẹ̀mí ni o ọ̀run làjọ yìí wá débẹ̀ ẹ̀mí ni ìwà ẹ̀mí yẹn ẹni tí ó bá ti gba ẹ̀mí òun làjẹ́ ń bẹ lára ẹ̀ àjẹ́ ìka ènìyàn ló máa ń kà lọ́jọ́ tẹ́nìyàn bá ti kàlẹ̀ mí àjẹ́ kúrò lára rẹ̀ ẹ gbọ́ hmm. lọ́jọ́ òun lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́nìyàn wà ní lágbára kankan mọ́ hmm. torí pé ó ti kà hmm. wọ́n á fi sílẹ̀ ni bí ọba sí tọ̀rúnmìlà àní mọ tútù ẹlẹ́yẹ àní mọ tútù àwọn àgbàlagbà àní mọ tútù àwọn ìyá mi ó ní tí wọ́n jọ fi ṣèpé ìmùlẹ̀ lọ́nà ọbẹ̀. Hmm aganiwọ̀rẹ́ ọmọ ọlọ́mọ rèé oṣù gbókèrè ní iyọ̀ ọ̀sà méjì ẹni tí so nípìn ọ̀kẹ́gẹ́ obìnrin wọ́n ṣe lótú fẹ́ wọ́n délé Ọ̀rúnmìlà àwọn ọba òsùn láyà aya rẹ̀ ni wọ́n bá wọ́n kí aya Ọ̀rúnmìlà wọ́n ní baba kọ́ni abọ́ òsìnlẹ̀ wọ́n láwọn ọmọ awo rẹ̀ ní bẹ́lẹ̀ wọ́n bá ní káwọn ọmọ Ọ̀rúnmìlà kọ́ mọ tẹ̀lé nǹkan lọ àwọn ọmọ Ọ̀rúnmìlà wọ́n wá bá wọn lọ wọ́n rìn sàá wọ́n débi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò níbi igi ẹlẹ́tù mẹ́ta níbi táwọn ìyá mi ti ń pẹrin nìyẹn kalẹ̀ tí wọ́n ti ń jẹ wọ́n sì pa wọ́n síbẹ̀ wọ́n sì jẹ wọ́n wọn àti ìjẹ wọn Ọ̀rúnmìlà délé kọ̀ bá wọn mẹ́ wọn ni àwọn ìyá mi ti wá àwọn ẹlẹ́yẹ ti wá ni wọ́n fi wá gbéra Ọ̀rúnmìlà wọn ni wọ́n ti bá àwọn ẹlẹ́yẹ lọ báyìí Ọ̀rúnmìlà wá rìn débẹ̀ ó wá rí wọn wọ́n láwọn máa wo òun lòún béèrè wọ́n láwọn máa wo rẹ lọ́sẹ̀ wá láṣẹ pa wọ́n kalẹ̀ láṣẹ láṣẹ fẹ́ jẹ wọ́n Ọ̀rúnmìlà bá ní kọ́ bóun gbé ẹ jáde àwọn agbókò ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbé e jáde sí wọn ọ̀rúnmìlà mọ́wọ́n yẹn ló fi so òun pé ó pè wọ́n ọ̀rúnmìlà ṣiṣẹ́ padà ọ̀fẹ́ máa lọ ìkànnì wọn sọ pé ọ̀rúnmìlà ti rí gbogbo ohun tá à ń ṣe o hmm. ó ti mọ̀ o nígbà tó wá sọ bẹ́ẹ̀ ní wọ́n á sọ fọ́mùlà pé ṣé wọ̀ ọ̀rúnmìlà ọmọ pé tá a bá pa ènìyàn kalẹ̀ àmọ́ tó ń jí ni ní wọ́n á di aga níwọ̀ rẹ oṣù gbókèrè níyì ẹni tí sọ nípe òkèké ó ní tí wọ́n fi sòpin ìpín ìmùlẹ̀ lọ́nà abẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì lójú ọ̀sà méjì tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn ẹlẹ́yẹ tá à ń sọ̀rọ̀ yìí gangan Ọ̀rúnmìlà fúnra lára ló mú wọn ti paṣẹ rẹ̀ wá sílé ayé ìgbà tá a fẹ́ máa gbéra bọ̀ látòdì ọ̀run tá a dá fún wọn tá a tù fún wọn níbẹ̀ nínú Ọ̀rúnmìlà báyìí ènìyàn kó sí tọ́lá fẹ́ máa wá sílé ayé wọ́n dé láyé tán ní bá ní àwọn ọ̀sọ̀ kalẹ̀ mọ́ hmm. tí ẹ̀ bá sọgbọ́n inú Ọlọ́run tí ì bá sọgbọ́n inú bàbá àti àánú olódùmarè ni àwọn ẹlẹ́yẹ ṣe kúrò ní ikùn Ọ̀rúnmìlà padà tẹ́ bá wọ ọlọ́rẹ̀ wo ìwé kan tí wọ́n ṣe nígbà kan tí wọ́n ṣe wọ́n ṣeré yẹn pé alágbára kan ó gbé ẹyẹ mì àwọn ẹyẹ láwọn ò jáde mọ́ kí ló dé tọ́jẹ́ pé ìtọ́jẹ́ pé ìtàn àwọn baba tiwa á wà máa ṣeléré ìtàgé àní ṣe ní reality hmm. èyí tó yẹ ká fi máa kọ́ ní story book tí ayé ọmọ pé authentic nìkíní wọ́n wá lọ rè mú pé ìmọ̀ sánilẹ́fun lórí hmm. ìwìn ni wọ́n fi jọ ìwìn ìwìn ni wọ́n mọ̀ sálẹ́fun lórí ṣé ìran ohun tá a rí nílé ayé ṣé wọ́n máa ń sá ẹ̀fun lórí ni hmm. ṣùgbọ́n bẹ́lẹ̀ orí ìtàgé ọba ṣe tiẹ̀ wọ́n sá wọn lẹ́fun àtòsùn ni o hmm. wà níbi ìwìn ṣe máa múra nìyẹn ẹlẹ́yẹ Ọ̀rúnmìlà bá wọn ṣe nípasẹ̀ Ọ̀rúnmìlà lẹ́lẹ́yẹ ṣe délé ayé bẹ́ẹ̀ Hmm. Ọ̀rúnmìlà tiẹ̀ tó jẹ́ kó yé wa níbi tí a ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́yẹ tá à ń sọ yìí torí pé tó bá dà tó bá dà débi kan Ọ̀rúnmìlà sọ fún apẹ́yà lọ rè balagbájá pé èmi ìní mo ní kẹ́ ẹ wá tẹ́ ẹ bá wá débẹ̀ tí wọ́n ti débẹ̀ torí pé ti gbórúkọ Ọ̀rúnmìlà yẹn wọ́n fi èèyàn lẹ̀ o. ǹtọ́ni má jẹ̀mú kan tí Ọ̀rúnmìlà ṣe láàrin ẹlẹ́yẹ pé ah, ẹ̀yin ẹlẹ́yẹ o àwọn ọmọ tó bá ti jọmọ mi ẹ má bá wọn dá wọn ẹ má bá wọn dá wọn sí. ọ̀nà ọ̀nà ọ̀nà hmm. ọ̀nà múlẹ̀ pọ̀ ọ̀nà múlẹ̀ àkọ́kọ́ ẹ jẹ́ kí n sáré kì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ tí n ti fulẹ̀ tán tẹ́lẹ̀. Hmm. ifá ní èyí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹyẹ orí ogun ọmọ ogun ní í ṣe èyí gbàgọ̀ gbàgọ̀ èyí wẹ́rẹ́wẹ́rẹ́ ẹyẹ orí ogun ọmọ ogun ní í ṣe èyí gbàgọ̀ gbàgọ̀ ẹyẹ ọrùn ó ṣe ọmọ ìjáníè orí tẹ̀tù ábíwá pẹ̀lẹ́ òun nìkan ní sọmọ bíbí inú Ọ̀rúnmìlà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń tòjú ọ̀run bọ̀ wá sóde ìsàlàyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń bọ̀ wá wọ́n wá dóríta mẹ́ta àgbà ń sálú ayé wọ́n bá wọn àgbààgbà níbẹ̀ àwọn àgbààgbà wá farò sí wọn bẹ́ẹ̀ ni wọn ọmọ wọn àrò náà dá èyí wẹ́rẹ́wẹ́rẹ́ yorí ogun ó fi bínú ó fi wálé ayé torí pé wọ́n bá wọn àgbààgbà níbi àwọn ẹlẹ́yẹ mẹ́ta ní bá mẹ́ àwọn adáwọn dúró wọ́n farò sí wọn wọn mú wọn àrò dá èyí wẹ́rẹ́wẹ́rẹ́ yorí ogun ó fi bínú ó fi eré kọjá ó sílé ayé èyí gbàgọ̀ gbàgbọ́ ẹyẹ ọrùn ó ṣe òun náà fìbínú wá sílé ayé orí tẹ̀tù òun lọ́wọ́ àwò pórì ìhun ògbó ọwọ́ padà lọ sódì ọ̀run lọ rè bá Ọ̀rúnmìlà ó ní bàbá ó ní bàtà dóríta ó la bá àwọn àgbààgbà níbẹ̀ ó láwọn àgbààgbà fa ohun àrò sí wa ó láà mú ohun àrò náà dá ó lóun nìkan ló ń padà ọ méjì ni wọ́n fi lọ Ọ̀rúnmìlà wá ní kọ́ máa lọ ó wá fún ní ewé ìrorò ó fún léèpo òsè ó fún lẹ́yẹlé ó fún lóbi olójú mẹ́ta ó ní kọ́ máa lọ ó ní tọ́ bá tó dóríta yìí kọ́ wá sọ pé ìyàkéré mohùn mi òdèrè mohùn mi àṣàkẹ́ mohùn mi gbogbo ẹlẹ́yẹ ni mo bá múlẹ̀ kẹ́ ẹ mọ́ ṣe dà mí nínú pé ó bá wọn ṣe ló jẹ́ kọ́ mọ orúkọ tí wọ́n ń jẹ́ hmm. ta lọ lọ́hùn ẹ̀ ti ń sùn hmm. kẹ́nìkan kọ̀wé ní ìsìnkú wá sọ pé lágbájá tó o bá ti dọ̀dọ̀ lágbájá fún níwèé ìkọ́ sọ pé èmi ni mo ní kó o fún un hmm. béèyàn bá ti gbọ́rọ̀ ẹni tó rán èèyàn sí yẹn lọ́gán lèèyàn sì máa ṣèrìn àjò Ọ̀rúnmìlà bá ti ń jẹyẹ òun já mọ̀ nípa ti ń jẹyẹ hmm. kò sì sí ẹyẹ tọrùmìlà tí ó sọ nípa rẹ̀ hmm. ó gbéde wọn wọ́n mọ ohun ara wọn wọ́n mèdè hmm. ara wọn wọ́n mọ ara wọn wọ́n mọ ìwà ara wọn wọ́n mọ sí ara wọn kódà ọ̀rúnmìlà ló sọ lórúkọ ìmọ̀ ìjórúkọ kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ ọ̀rúnmìlà ló sọ wọ́n. dájú ẹni tó bá jọ mọ̀ràn mi kò ní tẹ́lẹ̀ yẹn kó fi ṣe. ooo àfi tí ọba mọ̀ rí tọ̀ Hmm. bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ bíbí inú Ọ̀rúnmìlà ẹlẹ́yẹ ọ̀dà sí ìdè ifá tí ń bẹ lọ́wọ́ yìí èyí tí ń bẹ lọ́ yìí ohun ìsàmì ni ó ní tóbi hmm. yàtọ̀ fún àpẹẹrẹ ìrìn àjò tó jẹ́ pé tí bá tún ń bẹ lára ènìyàn sà ẹlẹ́yẹ ó mọ̀ pé àmì ń bẹ lára lágbájá kì í ṣe ń tà lè dọ́dọ̀ rẹ̀. Hmm. bàbá ó ní ìbéèrè méjì kẹ́tẹ́mi fẹ́ béèrè mo fẹ́ papọ̀. ọ̀ya ṣe rí gbogbo àwọn tá à ń ṣe yìí lójú àwọn kan bóyá àwọn mùsùlùmí àbáwọn kìrìsìtẹ́nì wọn mọ̀ pé ah, àwọn kíní yìí ó wà sátánìkì bí i sátánì ni mm. sátánì ló fà tán fi ṣe gbogbo lé ǹjẹ́ só ní ọ̀nà kan àbí méjì tá a tún lè fi tá a tún lè fi jẹ́rìí sí agbára àwọn àwọn tẹ́ ń sọ yìí pé ọ̀run nílà ọba igi sí ọba sóní ẹ̀kan àbí méjì tá a tún lè ṣe níbi táyé tún dé lóde òní yìí tá a tún lè fi bá sọ fún igi tí ó sì fi tí a sì fi mọ̀ wípé lóòótọ́ ni ọ̀rọ̀ nígbà bára wọn ní àjọṣepọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín tó tún ní àyè kan ìtúsílẹ̀ jẹ́jẹ́jẹ́ ti fi iṣẹ́ Ọ̀rúnmìlà yìí ṣe ní ní ní nǹkan tẹ́ẹ̀fìlẹ́ fi testify pé ah lóòótọ́ Ọ̀rúnmìlà ló ṣe léyìí Ifá ló ṣe léyìí àwọn olùmọ̀lẹ̀ ló ṣe léyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí sẹ́yìn pé táwọn máa ń ṣe lórí tàgé tí wọ́n ní ṣọ́ọ̀ṣì àti àwọn ọlọ́sìn kejì wọ́n sọ pé yá ẹ fún wa testimony testimony tí kàbá tí wọ́n ti agbésọ ìjáde wọn sétí àwọn ẹfẹ pé à ah, jésù ṣe kíláà fún mi o jésù kíláà fún mi o èrè àwọn èèyàn mẹ́ta tó wọn àtàwọn fẹ́ fi pè wá táà ló máa ń sọ̀rọ̀ táà mọ sọ tífà sí fáwa náà. Olódùmarè. yóò dàbí ẹni gbé fọwọ́sí kankan. bàbá hmm. tá a bá ní ká máa kà lé ní léjì torí pé àkókò yọ̀fẹ̀ jẹ́gbà àkọ́kọ́ tí màá sọ̀rọ̀ ara mi gẹ́gẹ́ bí babaláwo tó gbọ́fá tó mọ̀fádá tí ń ṣe ètò ìrìn àjò tí n bá ń ṣètò mi ń sọ mi ń sọ èyí tẹ wá bí mí léèrè nì tá a bá ní ká kà lé ní léjì tára mi ni màá fẹ́ sọ ìfẹ́ sọ tẹni ẹlẹ́ni kájékẹ́ni ẹlẹ́ni ó sọ ti ara ti tiẹ̀ bàbá hmm. ní ká máa kàn ní méjì méjì mọ ọ̀pọ̀ èèyàn lọ dáa fún látara mi ó sì ní téèyàn náà tó pé ó gbàgbà wí látara mi o hmm. ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ gbọ́ hmm èèyàn ní àkàǹkà tán tí wọ́n lè jẹ́rìí pé òótọ́ ni lágbájá ń sọ wọ́n lè tọ́ka pé lágbájá nípasẹ̀ rẹ̀ ni a fi rí àánú gbà. ìwà gbọ́dọ̀ wà tún jẹ́ ẹni tó jẹ́ pé yóò àmọ́ tó ti ju ayé pé ń bá yàn wírí. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ ní ifá èèyàn máa bá àyàn wí tọ́ba yẹ ẹni tọ́ yẹ kéèyàn bá wí torí pé tọ́ba kọ̀ tọ́ba lò ní ṣe tí ọ̀dà ẹni tí ọ̀jẹ̀ ọmọ sọ fún ọ pé ṣé ẹni ni tí wọn bá wá rí fìrífìrí wọn ní mọ̀ pé lóòótọ́ ní bẹ ṣé ẹ ti ẹ̀rá kọ̀ọ̀kọ́ léè tó ti ẹ̀já kọ̀ọ̀kọ́ léè tí ó jìnnà níjẹrin on the uh, on the on the ọjọ́ ọjọ́ Saturday kí ni Saturday kí ni date Saturday on the five is it five no eleven ni. eleven ni. february eleven. february eleven. a ń lọ sí eh, akan ọ̀tà láti lọ jíṣẹ́ fá àwa gbéra nílẹ̀ aago mẹ́ta ìdájí aláǹlọ èmi gbé mọ́tò mi ọmọ mi kan náà ní mọ́tò tó máa ń gbé tẹ̀lé mi tí wọ́n náà jókòó síbẹ̀ a máa ń tẹ̀léra wa ṣé wàá rí bá a ṣe ń lọ ó ní a ti sọ ẹ̀kọ́ ń sílé ayé lórí péèjì pé téèyàn bá fẹ́ rìn ẹ tó bá gba ọ̀rọ̀ yẹn gbọ́ yọ̀mọ̀ mọ̀ bẹ́ẹ̀ àwa ń lọ ńgbà tá a wá dé Ìbàdàn èmi ni mo síwájú òun tẹ̀lé mi ṣé rí ńgbà tá a dé akọjá um, ìyànà church mo kàn rí pé mi ìdúró de ọmọ yẹn mọ́ mo kàn rí pé mi ìdúró de mọ́ mo dẹ̀ ń sá eré yẹn lọ àna fún ìtìkọ yẹ kí n filẹ̀ kó ṣe pé òun ò lè sáré bẹ̀tí kí ni ń kán mi lójú tí mo fi sáré mo kàn sáré pé ọkàn mi sá sọ pé mo fẹ́ já ọmọ yìí mo fẹ́ fi sílẹ̀ mo dẹ̀ ń tẹ́nà yẹn lọ mo dẹ̀ ń tẹ́nà yẹn lọ nígbà tí mo wá dé iwájú tantalizer ní wo road mo dẹ̀ park nígbà tí ọmọ tó tẹ̀lé mi tí ó máa bọ̀ ó kù dẹ̀dẹ̀ kò débi tantalizer yẹn ìjánu ọkọ rẹ̀ bá fail ní wo láàrin ọkọ̀ méjì tó wà lọ́tún lọ́sì ọ̀rọ̀ àyè kọjá bó ṣe kọjá èyí tí ń bẹ níwájú ẹ̀ ó dàbò bó ṣe dàbò ó tún gbé yọ láàrin ìwóròdù ó sì jáde sí àárín yẹn hmm. ó fẹ́ tọ̀ ọ́ sí ọ̀nà láti máa lọ sí ọ̀nà òjọ́ bó ṣe wọlé ó tún rí mọ́tò wọn tó pé ìrìn àjò tí ò tó yá ó wá dá padà sí ọ̀nà ibi tí àwọn NRTW tí wọ́n ti máa ń eh, Lagos Lagos Park yẹn hmm. Lagos garage yẹn ní ọ́fíìsì wọn lọ́lọ́ rèé dàbò hmm. kò wo tán ni ilé ìfẹ́ ẹ̀ wo. Hmm. dájúdájú tẹ́yìn ò bá kó wájú ẹ̀ ẹ̀yìn ni ó rọ̀bọ̀. kò ń ṣe bọ́yá kò kì í ṣe bọ́yá ení. lẹ́yìn tá a jọ ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pátá bó ṣe bá mọ́tò mọ́tò ló bàjẹ́ kò sẹ́ni tó farabó. Hmm. tí èèyàn ò bá péye ó tó ohun tí ń hàn tó máa hàn lórí afẹ́fẹ́ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ o ní wòròdù lónìí o èèyàn mẹ́ẹ̀ẹ́dógún. àwọn babaláwo wà ń bẹ. bẹ́ẹ̀ babaláwo ó parọ́ mi yọ sí dòdá. bí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bí mọ́tò ṣe bàjẹ́ tó. bó ṣe bàjẹ́ tó téèyàn bá rí mọ́tò nísìn ẹ̀ ní mọ̀ pé nǹkan kan ṣe. so nípa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti fi fáyanjú orí afẹ́fẹ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ àárín ara wa ọ̀tọ̀ ebi òkè ìdí fàlàwà láti ń sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ àárín ara wa ọ̀tọ̀ kọ́lódùmarè kan ràn wá lọ́wọ́ ṣùgbọ́n bí ẹ̀ ń bí mi kẹ́ni kọ̀ọ̀kan náà bí a rẹ̀ pé as a Christian and a Muslim mm. concern níjọ́ tí a ti ń gbàdúrà tá a ti ń lọ sórí òkè pé olúwa o àdúrà ẹ̀rí mélòó ni wọ́n náà rí tọ́ka sí pé kinní yìí àdúrà ni mo fi yé. ipe ìdí àdúrà ìgbẹ́gbẹ́ ló ti jáde. ìgbẹ́ ló ti jáde ló ti jáde ẹ mọ̀ àtẹ̀ra wa hmm. ọgbẹ́ni lọ́ọ̀rẹ́ ṣe tutù lọ́wọ́ tutù ṣe hmm. lọ́wọ́ sàárà ṣe àbí mo pè léde tọ̀hún rìn wá ní ìmọ̀ tí ń jẹ́ sàárà o lọ́wọ́ tutù ṣe hmm. lọ́wọ́ bọ́rú kí ni àjọ ń tẹ torí pé Olódùmarè ọ̀dá ilé ayé nítorí ọ̀lẹ kì í ṣe ní kò ń ṣe torí ọ̀lẹ lÓlódùmarè ṣe dá ilé ayé torí ẹni tó lè gbìyànjú. ọ̀rọ̀ yìí ń gùn ojú àbá tó ní a tó fàágùn pé kí la wá ṣe láyé gan-an <laughs> ẹ ń gòjú ṣùgbọ́n torí ọjọ́ òní kan tó ń lọ kó ló dùn ẹ̀kọ́ náà wà. nítorí oníyànjú ah! lọ́nà sí ilẹ̀ ó tà láì jáde ni kí ló bá kírò àbárò olókùnrin kò mọ́ síláàsì àbí lọ sọ́ọ̀sì láwọn monday tuesday wednesday kó kó ayọ̀ lẹ́kalẹ̀. nǹkan ṣe mẹ́wọ́ sí ah, i ah, àgbà òní tán lórílẹ̀ àbúrò àbọ̀yè.